gossip news. na fresh e dey fresh. ká ṣètò tó kúnjú owó. ó dún ó ń dán mìíràn. programs full of wisdom o. na fresh e dey fresh. papa mama my brother my sister make una dey hear am o. fresh fm na the ogbonge radio wey dey rain o. no be only for naija káàkiri àgbáyé pátá náà ti America, Chicago, Paris, Manchester, Canada, London, United Kingdom, etc fresh fm dey make dem fresh o. ìwọ náà darapọ̀ báwọn jẹ sọ kókó ayé rẹ bẹ̀rẹ̀ sí ní dán pẹ̀lú àwọn ètò tó ń tún ni láyé tò àti èyí tó kọ́ ni lọ́gbọ́n fẹ́lẹ́fẹ́lẹ́ lè kó èyí o bọ́dún tó o tún dán one oh five dot nine fresh fm ajá balẹ̀ tuntun. fresh one oh five point nine fm. ẹ kú ojúbọ Ajaabale tún ti dòde o. Fresh FM tó kílẹ̀ falafala. ẹ kú ojúmọ́ ajábalẹ̀ tó ti dòde o. lórí Fresh FM tó kílẹ̀ falafala. ògidì ìròyìn kan fẹ́lẹ̀ káàkiri lẹ́wà. látinú àwọn ìwé ìròyìn tó jáde fótó de o. níbẹ̀ ìkànnì one oh five point nine. ó kìlẹ̀ ó ṣe bòmílà kò dẹ̀ ṣe tá a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. Fresh FM. Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fún tòní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM àdábàgbẹ̀ lórí Fresh FM. balẹ̀. ọ̀bẹ ṣé tá a bá wò ní dùn lẹ́nu ni àbí kí this thing is paining you <laughs> ń dùn ọ kò dùn mí o èmi ò ní ẹ nígbà kan yọ ni èmi ò sọ fún ọ. ẹ máa dápẹ́ ẹran rẹ kọ́ máa fún máa fọ́n. ẹ ẹ tí a fi máa wí nínú pé ẹ máa kó fúnra yín wọ́n sì mọ̀ pé agbára wọn ò lè ka mọ́ olú láti kàn àdá ọ̀dà ṣe sùúrù ṣe sùúrù ẹnu ọ̀bẹ ó ti yọ tóbi pọ̀ jù méjì. Ah, ah, ah. bọ́ọ̀ bá fún wọn náà wọn ò ní jẹ́ ọ̀gbádùn bí ìgbà tí kòkòrò bá kó síyàn ní hó etí ni yóò máa da hó etí rú. oh my god ah. ẹ ok àwọn ìfun tí wọn máa ń kó náà ṣe bí ẹni tó wá. rárá o ìfun náà bọ́ọ̀bá bọ́ọ̀bá lajú dáadáa eh. wọn kàn rá wọn bíi bíi eh, àwọn. Eh, ìjànjà <laughs> ìjànjà wọn kàn pàjájà mọ bíi ìfun ẹran ìwé wọn. wọn kàn gbèsè wọn kàn wọṣẹ gbẹ kan lójú. o ò lè rí tọ́ọ̀bá lajú dáadáa o ò lè rí wọn làwọn ọkùnrin tí wá ṣe ajẹta ẹ̀rí gbọ́ láàárọ̀ tó. ẹ má bínú o ẹ̀yin lọ́kàn mi. ẹ̀yin lọ́kàn adúpẹ́ kínní kan kó o tó wọlé nísìn hmm. ìròyìn kan ni mo mọ̀ ń bá yí bóyá bí wọn náà bá sì tún dé wọ́n wá ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ hmm. tí wọ́n mọ̀ tí wọ́n ní ìmọ̀ ìjìnlẹ̀ nípa àrùn ọpọlọ bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ti kìlọ̀ pé ìṣọwọ́ tí àwọn ọmọ nàìjíríà tí wọ́n fi ń ta tẹ́tẹ́ ìkànnì ayélujára báyìí online hmm. betting àwọn betting apps wọ́n ní ó ti jẹ́ kí àwọn ayírí ó fẹ́ pọ̀ sí ní nàìjíríà o pé ó ti ó ti fẹ́ jẹ́ kí àìsàn ọpọlọ kó tún pọ̀ sí. ẹnìkan béèrè ló lé wọn ní lọ́nà wo ẹnìkan béèrè ẹnìkan béèrè lọ́ọ̀ rẹ pé lọ́nà wo bí kàtà ká mọ̀ jẹ ká tó fi ẹn tí mo gbaná orí rẹ ò yí tí ń fín mm. ẹn tí ń lá mm. àwọn tí wọ́n mu kolos mm, orí wo yí ẹni wá wọ́nà bí ó ṣe dókòwò tí kò bọ́ sí bí ó bọ́ sí lónìí yóò bọ́ sí lọ́la ìrètí yọ̀dà yọ̀dà náà ní márààrú rúlé. ní èjé kí ní èjé kí nǹkan ó ṣe àwọn tí wọ́n bẹ̀ẹ̀tì wọn hmm. ìrètí pé yóò sì dáa lọ́la nǹkan sábà ṣe wọn ò tí ò bá yẹ pé wọ́n bá ṣàṣì ó ń dàn wọn o. opinion ti ẹni o ó mọ̀ pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ló sọ̀rọ̀ yìí ó létò ìlera ni ó ò lè bá wọn jiyàn o. wa o akọ́ṣẹ́mọṣẹ́ làwa náà o. <laughs> generalist <laughs> a gbọ́dọ̀ mọ nǹkan kan pa gbogbo nǹkan. àwa gbọ́dọ̀ náà mọ díẹ̀ náà ni. bẹ́ẹ̀ ni ah, ìta àmọ́ láàmọ́. Ah, ẹ bá a bá débẹ̀ wọ́n ní mental illnesses wọ́n ní ó ti wá pọ̀ ní nàìjíríà látàrí àwọn tí betting orí ìkànnì ayélujára ti di bárakú fún tí wọ́n ti ní addiction nípa online betting. ẹni yóò ṣàlàyé tí ọ̀pọ̀ nítorí nítorí wípé n tí mo sábà ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá ti wà addicted mm. to betting hmm. ó lè kú lójijì ọ̀pọ̀ èmi ò tí ì rí tọ́pọ̀ ló ti ń dàrú ó ń dọ̀ wọ́n sọ tẹnu ẹ̀ tí ó kún láàárọ̀ yìí o tó pé tọ́ba lọ ná owó tí ò ṣe ná owó àìná tọ́ba lọ rèé ná owó mọ́tò tọ́ba lọ rèé tọ́. Ah. ṣé wọ́n ní ọmọ kàròyìn mọ́ ni. rárá lóyún òkú pé wọ́n ló ti kọ̀wé kúrò nínú ẹgbẹ́ labour ṣé hmm. bẹ́ẹ̀ bí òwe rẹ̀ àmọ́ hmm. àìsọpá àṣẹgbẹ́ mọ́ ẹsẹ̀ ní òní kò gbàdé ṣùgbọ́n ní ìsìn lóyún òkú lóhùn ò ṣẹgbẹ́ labour mọ́ àmọ́ ìbò parí tán náà kan àbí ọ. ìbò parí tán kí ìyẹn tó wáyé anyway. ilé ẹjọ́ tó ti sọ fún ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà torí pé tẹ ẹ̀tọ́ Emefiele mọ́lẹ̀ ẹ san one hundred million naira fún. ìwà ẹlẹ́mìí ewèlè ni àjọ EFCC ilẹ̀ Hussein Emefiele yìí fún ìdí èyí ẹ lè tún mú ẹ lè tún gbé làjọ mm-hmm. EFCC bá fọmú pé a ká san hundred thousand hundred million how kọ́bọ̀ àwa ò ní san ó ṣeé ṣe kí wọ́n tún pẹjọ́ tako àbàtẹ̀ hundred million yẹn náà. ìjọba síjọba náà ni. ìjọba ah ẹyin ìjọba <laughs> síjọba ni. ìjọba síjọba ni. àmọ́ bí irin bá kan ìkan tẹ̀ fún kan o. ìyẹn ni wọ́n ń pè ní irin jẹ́gẹ́dẹ́. irin jẹ́gẹ́dẹ́ wọ́n ní òsẹ́ni tó tóbi jù lábẹ́ òfin. bẹ́ẹ̀ni ìjọba àpapọ̀ sí rèé ló sì tún ìjọba ń gbénu ìjọba ìjọba ń gbénu ìjọba ìjọba ló ń bá ìjọba fà. Hmm. ènìyàn all right ẹ̀yin bí ẹ ṣe ní kí àwọn tí wọn ò ní nǹkan kan ṣe pẹ̀lú ètò ààbò nàìjíríà bẹ́ẹ̀ ṣe ní kí wọ́n máa dáàbò bo ọ̀pá epo nàìjíríà yìí ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ dírì ló dirí ẹwà fún ròyìn yẹn e, gómìnà ní ìpínlẹ̀ e, Bayelsa nu ojú ìwé keje ìwé ìròyìn punch fún tòórọ́ òní bẹ́ẹ̀ ṣe ní káwọn non-stake actors kí wọ́n máa dáàbò bo ọ̀pá epo yìí ọ̀rọ̀ yìí ọmọ lẹ́yìn ẹ gba balance ẹ̀ bọ́ bá yá. all right ẹ̀yin sẹ́nitọ̀ tí ń sojú ẹkùn gúúsù ìpínlẹ̀ borno nínú lẹ́gbìmọ̀ asòfin àgbà mohammed ali ndome ó sọ̀rọ̀ o ó ní ọmọ mọ̀ ń bọ̀ bẹ́ẹ̀ ó sì ń bọ̀ rèé wọ́n mọ̀ de àwọn dé níjọ́ ni mm, mm. lóde tòní wọ́n bójú tóní o <laughs> ali ndome sí tinubu nígbẹ́rẹ́ pàkọ́ pé àwọn àwòrò ṣàṣà tí wọ́n fẹ́ mọ̀ kóra wọn jọ lábẹ́ ìjọba rẹ̀ yìí tú wọn ká hmm. níbi tí wọ́n ti fẹ́ máa dáná rọ. àwọn cabal english mm-hmm. all right ẹnìkan tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo ti sọ pé àwọn gbèdé o àwọn aráabí tún ti dé. ẹ jìnnà sí jàgídíjàgẹ́. ìbọn òṣèlú ni wọ́n fẹ́ yìn mọ́ hmm. gómìnà ìpínlẹ̀ Ondo mbọ́lẹ̀ ti rí sabuke ajá arabuka tẹ̀ ń gbé kí kò ní sabuke burúkú sabuke gidi ní bẹ lọ́wọ́ ayédatiwa amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ló sọ̀rọ̀ ìròyìn yẹn ń pè ẹ́ ok. nítorí oníṣàbùkè tó wí ẹja lọ sí ẹ̀ka polówó ọjà oh, oh, oh, ṣàbùkè ti wa eh, ó ní bẹ́ẹ̀ ni tá a eh. bá sì ti gbé jáde ẹ mọ̀ pé. and this time i'll be the one to spoil you so get ready. Eh? Wait, don't tell me better thing has landed. Yes, so Zenith Better Life promo is back with season three, and I just won a 150k gift card. Hooray! That's right. Zenith Bank is giving away gifts worth 150,000 naira each to 20 lucky customers every two weeks in the Zenith Better Life promo season 3. To qualify, simply open a Zenith Bank account and maintain a minimum of 5,000 naira. Request and collect a physical or virtual Zenith Bank debit card. Then download and register on the Zenith mobile app or register for star 960 easy banking. This promo runs from June 1st, 2023 to May 31st, 2024 and is open to new and existing account holders. Terms and conditions apply. Zenith Bank, in your best interest. ọlọ́run ọláyẹmí ọmọ ẹlẹ́dùnmarè ó tún ń bọ̀ pẹ̀lú agbára ìyanu. ó wọ̀lú ìbàdàn lákọ̀tù. apọ́sítù dọ́kítọ̀ láyẹ̀mí ọmọ ẹlẹ́dùnmọ́rẹ̀ nọmba wán. gbogbo ẹ̀yà ara àtàgbẹ̀gbẹ̀ csc apẹ̀rẹ̀ oníyẹrẹ. ọ̀dọ̀ yìí lọkọ̀ ìyanu sọlẹ̀ sí lọ́tẹ̀ yìí ká. pẹ̀lú gbajúgbajà ìsọjí kírẹ́tì Holy Ghost revival and miracle. ọlọ́jọ́ mẹ́rin gbáko. níbi tí ọ̀gọ̀rọ̀ ènìyàn ti máa ní ìrírí ògidì ìyanu agbára ìdáǹdè. ìdúsílẹ̀ ìrànlọ́wọ́ àtòkèwà. àkọ́kọ́ irú ẹ̀rẹ́ ọlọ́dún tuntun twenty twenty four. agbára tó sára ọ̀tọ̀ lápapọ̀ rí ẹ̀. power dimension. Tuesday January twenty three títí di Thursday January twenty five. látàgọ́ márùn márùn ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ̀. lẹ́rùkù iná ìsọjí òfin máa sọ lálálá. tí ìṣòro agbára àṣálẹ̀ rí sì máa wáyé. lọ́jọ́ friday january twenty six. bẹ̀rẹ̀ látàgọ́ mẹ́wàá àṣálẹ̀ lórí pápá ìṣeré ilé ìwé csc grammar school. àpèrè oníyèrè oríta àpèrè ìbàdàn. níbi tó lárọ ti máa lọ ikọ̀ rẹ̀. apostle doctor láyẹmí ọmọ ẹlẹ́dùnmọ́rẹ̀ number one. ọkọ̀ fẹ́ máa wà látọjú the same Jesus. You're kicking global engineering company. àǹfààní ńlá tí lè léyìí o fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tíná mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú perimeter fence àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó o gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ miyàn KK global engineering company tó wà ní MKK multipurpose building agara odò ẹja new garage area Ibadan. ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo àwọn oníbàárà wọn iléeṣẹ́ tó ti wà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sálẹ̀ estate eight tó wà ládébáyé area olúyọ̀lé local government headquarters office ìbàdàn. nítorí àǹfààní fifty percent discount promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí lẹ̀ rà ní four hundred and fifty thousand naira ní grace estate pẹ̀lú ẹ̀bùn standing fan. bẹ́ẹ̀ làǹfààní san díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù láǹfààní yìí ó tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ whatsapp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three bí a bá ń joyin bí a bá ń jẹ̀bú bí a bá ń fi tún ewúrẹ́ yẹ ká o. ká má gbàgbé pé a òkú olówó ọdún méje òkú òtòṣì oṣù mẹ́fà òkú ọlọ́mọ àṣẹǹṣe tún ṣe ní ìrántí bàbá wa pa Gabriel Àyìnlá Àjàlá ó pé ọdún mẹ́tàdínlógún bá kó tiẹ̀ fi ayé ẹ̀sẹ̀ yìí sílẹ̀ ọjọ́ kẹsàn-án oṣù kínní ọdún twenty oh seven nine one twenty oh seven afẹ́yìn ṣùgbọ́n Jésù fẹ́yìn jù wá lọ máa sùn láyà olùgbàlà títí dọjọ́ àjíǹde tí ìpínyà kò ní í sí mọ́ ìyẹ̀rú ọ̀kí o ọmọ ọlọ́fà ọlálọ́mí abisujú kọ ìjàkadì kátàkìtì lóru lálẹ́ dé àwọn ọ̀fà ọmọ ìjàkan ìjàkan tí wọ́n ń jà lọ́fà nílé ọlá lọmí wọn ló sojú ta ni ó sojú poro ó sojú ebè ìbásojú olóko ìbá ọmọ pínre láàre ìkan ò gbọ́dọ̀ jù kan. pa Gabriel Àyìnlá Àjàlá máa sùn lọ́yà olùgbàlà títí dọjọ́ àjíǹde olùkéde màmá wa evangelist F.O. Àjàlá àti àwọn ọmọ ló ń kéde lórúkọ gbogbo ẹbí. nígbà tí jésù rí ọ̀pọ̀ ènìyàn ó gun orí òkè lọ ọ̀rẹ́ ǹjẹ́ o ti gbá nípa orí òkè gbàgà yanu. dáàtọ́. pàdé arúgbó ọjọ́ tẹ́wọ́ gbari gbẹ̀bùn àtìgbéga tó hẹ̀rẹ̀ ǹtẹ̀ twenty twenty four tó bá ti dé gbogbo àgbáyé ní mọ̀kú ti dé torí àmì lùmí gbòòrò mi gbogbo àgbáyé ìṣòro ẹlẹ́ẹ̀kan lọ́dún ni operation seven to seven pastor mrs ẹ̀bọ́lúwọlúwà ṣèyí bákàrẹ̀ màmá gbọ́rọ̀ mi rò ẹ̀kú ìmúrasílẹ̀ operation seven to seven lọ́jọ́ tuesday tó kẹ́yìn oṣù kínní ọdún twenty twenty four láago méje alẹ́ sí méje ìdájí ọjọ́ kejì ẹ̀kú ojúlọ́nà ẹ̀. tó bá rìn lọ́kùnkùn. ó ń lọ́la o. fún gbogbo ẹ̀yà rẹ̀ dá. pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity pay eye care foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ. àti ìpènijà. nípa ojú. láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. tí ó wá sópin. ní ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún tí a wà yìí. third november twenty twenty three. fún ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú. ẹ darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì. reading glasses wà nílẹ̀ rẹpẹtẹ. fún gbogbo ẹni tó nílò rẹ̀ lọ́fẹ̀ẹ́. ọ̀fẹ́ tún ní àyẹ̀wò. fún gbogbo ẹni tó fẹ́ jẹ àǹfààní àyẹ̀wò. àti yìí fún ìrọ̀rùn gbogbo olùkópa àǹfààní ń láti lo pos and transfer láìsí extra charges. ẹ máa bọ̀ ní. nọ́mbà ninety four opposite unity bank penny concert building ìyànà àgbẹ̀lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex ìwó ròdù nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ di aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o ìgbésẹ̀ làmí ẹ̀ ọlọ́run àwọn bàbá wa. ọlọ́run àwọn bàbá wa yóò tún rìnrìn agbára nínú forty days mighty hands of God from heaven. open air kù sí twenty twenty four. àkórí ìsọjí agbára yìí tó máa bẹ̀rẹ̀ látọjọ́ monday fifteenth january day friday twenty third february. impossibility become possible. gbogbo kò ṣeé ṣe ní jésù ṣe tó tó fẹ́ sọ ní ṣíṣe. wá gba ìyanu rẹ nípasẹ̀ ìgbéró lórí àwọn ìránṣẹ́. ọba prọfẹ̀tì náíjà. jọlá jẹ́ prọfẹ̀tì kẹlẹ́ bolúlàdé. pásítọ̀ ìsáyà wọládé. prọfẹ̀tà k ni. prophet ayọ̀dé ajírọ̀ tútù. prophet oníbìtà. evangelist ajayi emmanuel. prophetess anna michael. prophetess tosin akínwálé. prophet ògbéró. pastor salau. adéfíò yerufọ. evangelist olùdarí samuel. prophet dayo jayoba. evangelist olú tìrì ó máa kọ́ni ẹ̀mí. general evangelist ìjọ csc káríayé prophetess kaya ọ̀làdẹ̀jì olùgbàlejò ní pastor sa àti evangelist mb ọ̀làdẹ̀kọ̀ aago márùn-ún ìrọ̀lẹ́ ní sájí lójoojúmọ́ gbogbo friday ìṣòro ni pé csc orísun ayọ̀kọ̀ sẹ́ńtì prayer center revival grand wa tó wà ní ìbàdàn ìjẹ̀bú òde express sábò bus stop ìdí ayò rẹ̀ ń bàdàn ṣó di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ tó tó gbangba sùn lọ́yẹ Royal Sky Media Academy lójútùú tó tọ́ tó yẹ kó o tọ̀ láti jèrè àfojúsùn rẹ ibẹ̀ ni wọ́n ti là ọ́ ní tinútòde ìlànà tá a tọ̀ tá a fi mókè tá a sì fi dọ̀jìnì nídìí iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àwọn àǹfààní tó jẹ nìwọ̀nyí tó o bá darapọ̀ mọ́ Royal Sky Media Academy nílòrin iṣẹ́ ìgbàlódé pẹ̀lú àwọn àgbà bá di pèdèpèdè bó o la ṣe sọ dogo tí o dẹjọ́ lásán kó o sì tó ṣe tán ló ti máa ṣẹ́wò fúnra rẹ̀ nínú kunu royal sky media academy ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí kí wọ́n náà lè jálábà pín nínú àǹfààní tí royal sky media academy ṣàgbékalẹ̀ rẹ̀ kàn lọ́fíìsì eob tó wà ládojúkọ ak filling station niger west challenge ìbàdàn pé zero eight zero. bẹ́ẹ̀yàn bá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ra kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí wípé Paradise high break tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú Ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n ń pè ní London Villa Estate three hundred thousand naira péré ni wọ́n ta plọ̀tì kan bẹ̀. apẹtẹ ológun ẹ̀rú ròdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn bíi electricity solar street light borehole ọ̀nà tó yọ kùlùlù security tó tight pin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wùmí ó sì yẹ kí wọ́n lòun nípìn bẹ́ẹ̀ o. wàláì mo fọ ẹ dẹ́kun ẹ fún mi nọ́mbà wọn design bricks sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate ẹ̀bùn olóríire fún ọ látọwọ́ design breaks. ajá balẹ̀. ẹ ṣeun ṣeun bí ojú ọ̀nà ìkànnì fresh fm one oh five point nine ní bí o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ tọ́ ọba tó sì di orí ẹwà fákù tiwa òun náà ni àfiṣàgbára àti ìgbẹ́kẹ̀lé wa o ẹ̀yin tẹ́ ẹ sì jẹ́ olólùfẹ́ àtolólùgbọ́ pátápátá káàkiri àgbáńlá ayé ẹ wo a ní í sun yín ọ̀rọ̀ wa kò sì ní í rẹ̀ ẹ̀yin náà ò ní í sun a àjọ máa gbádùn ara wa lágbára lọ́wọ́ elédùà bá a ti ṣe ń gbádùn ara wa bọ̀ ni o ó yá ṣe ti ṣe tán eléyìí alpha. Yeah, not too far hmm? not too far not too far. ohun ẹ wálẹ̀. Ah, bóun olówó ṣe é rí nù. Mm-hmm, o ti lówó báyìí ara ọ̀kan mi. o ní ìdẹ́ ní tìmọ̀ ìrẹ́tì tẹ̀ lówó. má wulẹ̀ tiẹ̀ sọ báwọn gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe fún wa <laughs> owó ń bẹ àlàáfíà wà. alihamdulilayi eh, rọ eh. ẹyin èèyàn wa alfa ṣẹ́yìn náà ti rẹ́ẹ̀dì ṣẹ́ ti rẹ́ẹ̀dì ṣẹ́ ti rẹ́ẹ̀dì ṣẹ́ ti rẹ́ẹ̀dì ẹjẹ́ àníṣó ibi ni ẹjẹ́ àti ìbò ojú ìwé kẹjọ Vanguard Peter Obi ló bi ọ̀rọ̀ bóde ó ní ha bíjọba àpapọ̀ nàìjíríà ṣe ń yá owó níyà àsọnù yìí tí wọ́n sì ń ná owó ọ̀hún nínà àpàmọ̀ṣùà àfàìmọ̀ kí ọkọ̀ ọrọ̀ ajé nàìjíríà ti ń bẹ lágbàmì yìí kọ́mọ́dànù ìròyìn yẹn pé díẹ̀díẹ̀ o díẹ̀díẹ̀ o àlàyé ìròyìn ọ̀rẹ́ o ẹni tó díje fún ipò ààrẹ nílẹ̀ yìí lábẹ́ àṣẹ ẹgbẹ́ mọ̀lẹ́bí tá a mọ̀ sí LP seventy five Labour Party Peter Obi nínú ìbò ààrẹ tá a dì lọ lọ́jọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì 2023 ọdún tó lọ ṣe é rántí Peter Obi ti sọ̀rọ̀ dáálẹ̀ rẹpẹtẹ sínú ìwé ìròyìn lóòrọ̀ òní o n tó sọ ni pé kódà o kódà kankan bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí bí wọ́n ṣe ń yá owó ní ìyákúyà tó jẹ́ wípé ìyá àbáàdì tí wọ́n sì ń yá owó yìí yóò padà lẹ́yìn fún orílẹ̀-èdè Nàìjíríà àti ọrọ̀ ajé rẹ̀ ó ní kò tiẹ̀ wá tó kí wọ́n wá yá owó ọ̀hún tán àtẹ̀yí nílẹ̀ àti tá a yá kún ó ní wọ́n wàá ná owó ọ̀hún bí ìgbè èèyàn ń yọ́ mi dànù ó ní iná àpamọ̀ṣùà tí ìjọba náwó yìí ara ọrọ̀ ajé nàìjíríà ni ó ti padà rú kòkè tí ń bẹ lóde yìí ní ọ́n ná owó ọ̀hún ó ní gbogbo kínní ìṣẹ́ lẹ́ẹ̀kan sí òun tó ń béèrè wípé ńbo ni ó ti dún ara ọrọ̀ ajé kí sì lọ́rọ̀ ajé ó ní ọrọ̀ ajé lágbára orílẹ̀-èdè oníbọ̀rọ̀ ajé bá ti yìnrìn orílẹ̀-èdè náà yìnrìn lọ díẹ̀díẹ̀ díẹ̀ ni ó ní ẹ wò ó èmi náà ń pa ohùn mi pọ̀ mọ́tà àwọn ọlọ́gbọ́n ènìyàn tí ò fẹ́ kí nàìjíríà ó yí dande lójijì láti máa kìlọ̀ fún ìjọba tí ń bẹ lóde wípé ẹ dákun ṣé wọ́n fi owó yíyá ṣé wọ́n fi ṣe yín ni ẹ wá ń yá owó ẹ fi ń gbé ìgbésí ayé tí ó jẹ́ ìgbésí ayé yàtàyòtò pàápàá jùlọ bẹ́ẹ̀ bá fẹ́ sọ ẹ pé ẹ fẹ́ ṣe àwọn àkànṣe iṣẹ́ luxury projects ẹ fẹ́ ṣe àwọn àkànṣe iṣẹ́ kànrìnkànrìn bó làwọn àkànṣe iṣẹ́ kànrìnkànrìn dẹ̀ ṣe bó ló ṣe mú kí ebi tí ń pa ọmọ nàìjíríà kí ó dìgbàgbé ẹ lè sọ fún wa àṣà ń gbọ́ fígọ̀ lórí fígọ̀ gbé fígọ̀ gun fígọ̀ àwọn fígọ̀ owó abàmì tá à ń gbọ́ yìí tí ò jẹ́ kí etí wa sinmi tí ò sì jẹ́ kí ọkàn wa balẹ̀ ìyákùyà ìyá àbàdì tí ẹ̀ ń yáwó àti ìnákùná ìná àpamọ̀ṣọ́ àtẹ̀ná owó ọ̀hún òun náà lọ́ba dé o àfàìmọ̀ kẹ́ ẹ mọ́ sì fi ọ̀gọ ọrọ̀ ajé nàìjíríà kẹ́ ẹ mọ́ fi gún so ìròyìn yẹn pọ̀ mọ́ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ yín lọ́wọ́ ni ẹ wá báláǹsì ẹ lọ tààrà sójú ìwé kẹjọ Vanguard tó rọ̀ yìí. èyí tèmi ò fi ṣẹ̀yìn lọ́wọ́ òun náà ni ìkìlọ̀ ńlá tó bọ́ síta láti ọ̀dọ̀ sẹ́nẹ́tọ̀ kan lórílẹ̀‐èdè nàìjíríà sẹ́nẹ́tọ̀ Ali Ndume ẹni tí ń sojú ẹkùn ìdìbò Borno South lórílẹ̀‐èdè nàìjíríà sẹ́nẹ́tọ̀ Ali Ndume ti kìlọ̀ fún Bọ́lá Ahmed Tinubu ọ̀ wípé kó máa rọra o kó rọra máa gbẹ́sẹ̀ láàrin àwọn àwọn kan tí wọ́n pera wọn ní àwòrán ṣàṣà ibẹ̀ lọ́wọ́ o nínú ìwé ìròyìn Nigerian Tribune gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ síbẹ̀ láàárọ̀ tòní nígbà tí sẹ́nitọ̀ Ndume ti ń fi ọ̀rọ̀ wáni lẹ́nu wò pẹ̀lú àwọn oníròyìn níbẹ̀ náà ló ti kan sára sí ààrẹ Bọ́lá Tinubu fún ìgbésí akin tó gbé ní kíámọ́sá kọ́mọ́bà lọ gba ìsọnù nígbà tí ó ní kí mínísítà tí wọ́n yàn sí ẹ̀ka tí ó yọ̀mọ̀ rí sí ìgbáyégbádùn ọmọ ènìyàn àti yíyọ ẹ̀dá kù nínú òṣì àti ìṣẹ́ bẹ́tà èdú wọn nítorí pé wọ́n fẹ́ máa ná owó ní ìná bí ẹlẹ́dà lórí àga ìṣàkóso gẹ́gẹ́ bí Aliu Ndume ti wòye ó ní sẹ́ẹ̀rì mínísítà bẹ́tà èdú lè ti Tinubu sọ pé kọ́lọ́rì rọ́kún náà yìí ẹ wò tẹ́ ẹ bá wádìí dáadáa ẹ mọ̀ wípé òun nìkan kọ́ ló dá sí òun àwọn kan ń bẹ tí wọ́n lẹ̀ dé àpò pọ̀ láwọn eléyùn tí wọ́n ń hùwà bíi àwòrò ṣàṣà àwọn kàbá wọ́n ti ń kóra jọ nínú ìṣàkóso Bọ́lá Tinubu ó ṣàlàyé pé tí wọn ò bá tètè dìde sí ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí ó ní wọn ò di kànájẹ́gbọ́n mọ́ Tinubu lọ́wọ́ tí agbára rẹ̀ ó sì lè mọ́ ka wọn mọ́ sẹ́tọ̀ Ali Ndume ló sọ pé yíyọ tí wọ́n yọ arábìnrin bẹ́tà èdú ó ní yóò tètè máa kìlọ̀ fáwọn kọ̀lọ̀rọ̀ sí ẹ̀dá táwọn náà ní ìwà burúkú lọ́kàn tàbí tó jẹ́ pé ojú tiwọn náà kì í rówó pé eléyìí táwọn bá ṣiṣẹ́ yìí èyí ò ní gbàgbàkúgbà fún àwọn ó ṣe àlàyé pé èyí ò tún dá ìgbẹ́kẹ̀lé táwọn ọmọ nàìjíríà ní padà sí ọkàn wọn látàrí pé tinubu tó gba àkóso ìjọba yìí wọ́n ti ní lọ́kàn pé yóò ṣe dáadáa nǹkan tí ààrẹ bọ́lá tinubu tó ṣe yìí wọ́n lọ bọ́ sásìkò gidi gan ni o kódà kò jẹ́ kó tutù lọ́gán tí olóbó ta wípé mínísítà fún ìgbà ìgbádùn ọmọnìyàn. iṣẹ́ tí wọ́n ní kọ́ máa pàṣẹ rẹ nílẹ̀ yìí àmọ́ tí ọ̀yọ́ EFCC ọgbàlejò bẹ́tà ẹ̀dú ní òní gẹ́gẹ́ bí Abọ́ládé ti ṣe kà á jáde ẹ̀jẹ̀ ń fadé orí ẹ̀dẹ́ ń bí o ààrẹ Bọ́lá Tinubu ló ti pàṣẹ wípé kí àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ wa àjọ ojú tó lé ojú tó ko EFCC wípé kí wọ́n lọ rèé ṣèwádìí àbàtẹ tírílíọ̀nù méjì erinmọ́sẹ́lẹ̀kẹ́dẹ́gbẹ̀ngbẹ̀ owó eléyìí tí ìjọba Nàìjíríà tí wọ́n ti pọ́ sí iléeṣẹ́ tó ń rí sí ìgbáyégbádùn ọmọnìyàn àti ìlànà pàṣẹrẹ́ nílẹ̀ wa èyí ò Ministry of Humanitarian Affairs àti Poverty Alleviation Tinubu ni wọ́n ló gbé àṣẹ ìka ọwọ́ EFCC lánàá ti ṣe ọjọ́ ajé Monday ẹni tí wàá ń ṣe olùdámọ̀ràn pàtàkì special adviser lórí ètò ìròyìn àti ìkéde fún ààrẹ Bọ́lá Tinubu Ajuri Ngalale Ajuri Ngelale òun náà ni ó kéde pé tọ́ wọ́n ti júwèé lé wọ́n ti kọ́kọ́ nà kalẹ̀ fún mínísítà tí ọ̀rọ̀ kàn yín Betta Edu kó tiẹ̀ kọ́kọ́ dìde lórí àpèrè àṣẹ gẹ́gẹ́ bíi mínísítà lẹ́ka ọ̀hún torí pé àbàtẹ̀ five eighty five million naira scandal eléyìí tí ó jẹ́ ẹ̀sùn àṣemáṣe tí wọ́n ti fi kàn ọ́n hmm, kọ́kọ́kọ́ lọ ro tẹnu ẹ̀ fún àjọ amúnimọ́dà EFCC nínú àtẹ̀jáde tí Ngelale tó gé sí a ní etí láti pàṣẹ iléeṣẹ́ ààrẹ ó ní ààrẹ bọ́lá tinubu ti pàṣẹ o ẹ̀yin ọmọ nàìjíríà wíkẹ́ kí mínísítà fún ètò ìgbáyégbádùn àti ìlànà pàṣẹrẹ́ nílẹ̀ wa kó kọ́kọ́ dìde lóróyè suspension nu o kó sì lọ́ọ́ máa ro tẹnu ẹ̀ fún àjọ efcc káfí mọ kí ló ṣẹlẹ̀ ẹni tí ó tún bọ́ bàtà sílẹ̀ tóun náà fi tẹsẹ̀ bọ́ bàtà nípò òun sadiya umar farouk tí òun náà jẹ́ mínísítà àtàná nípò òun kóun náà yọjú sí àjọ EFCC kí wọ́n lọ rèé ro ti ẹnu wọn o nítorí pé àjànàkú owó tí wọ́n gbé sí ilé iṣẹ́ ọ̀hún látìgbà tí wọ́n ti dá sílẹ̀ àbàtẹ̀ two trillion naira kí wọ́n ṣàlàyé bí ó ṣe jẹ́ bówó ṣe lọ ibi tí wọ́n ná sí kí wọ́n sì ṣàkáǹtì fún àjọ EFCC ní ọ̀bálẹ́jọ́ nú nínú ìròyìn tí mo wá ń kà lọ́wọ́ yìí Abọ́ládé ti mẹ́nu bà wípé lọ́gán tí mínísítà tọ́rọ̀ kàn tí ó gbọ́ wípé ọ̀bẹ ti fẹ́ ba òun lẹ́sẹ̀ o wọ́n ní ní lọ́bì ní lọ́kòkò bí ó ṣe rí ààrẹ bọ́lá tinubu kó bá wọn sọ àwọn ọ̀rọ̀ kan àmọ́ ntí ilẹ̀kùn tọ́kàn tó dún fún ni pé lójú mi wọ́n ti tilẹ̀kùn mọ́ mo nílé lójú wa wọ́n ti tilẹ̀kùn mọ́ mo nílé pé wọ́n ti tilẹ̀kùn mọ́ káàdì tí máa fún wọn ní ààyè àti wọlé sí iléeṣẹ́ ààrẹ wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ pé ààyè ò sí ní ibi ìmọ̀ for now tún wá jọra àwọn ìròyìn mínísítà ọ̀rọ̀ abẹ́lé nílẹ̀ wa minister of interior wọ́n ní ọ̀rọ̀ ntà àwọn èèmọ̀ kan àmọ́ ti lọ́ọ̀rẹ́ sọ tẹnu ẹ o fọmọ nàìjíríà pé èmi ò máa ń pẹ́ o n tí mo sì máa ń pẹ́ náà tún rè ṣe rí mínísítà fún ètò abẹ́lé nílẹ̀ wa olúbùnmi túnjí òjò òun náà ti káwọ́ méjì sókè. bó o ní ìyá tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ṣòwò mọ̀kùnmọ̀kùn wọ́n ní ẹ̀sùn náà kan ẹ̀yin náà wípé ẹ̀yin gẹ́gẹ́ bíi mínísítà tí ẹ̀ mójútó ọ̀rọ̀ abẹ́lé pé ẹni ilé iṣẹ́ kan tóun náà tí ó jẹ nínú gbogbo dèdè náà àti dèdè náà ẹ̀nẹ́ wọ́n ní Bùnmi Túnjí Òjó ló sọ fún wọn pé ẹ ṣe bá a ṣe bì nínú ṣẹ́rí lóòótọ́ ní tilẹ̀ ń tọ́ lọ́hùn ilé iṣẹ́ tí wọ́n fẹ̀sùn ẹ̀ kàn mí wípé mo mọ̀ ń pa ẹ̀ àti bó ṣe gbà nínú three billion naira tí wọ́n fẹ̀sùn ẹ̀ kàn mọ̀mọ́ òun ilé iṣẹ́ òun èmi mo dá a ọdún mẹ́wàá sẹ́yìn ní tilẹ̀ ń tọ́lọ́hún àwòlẹ̀ parọ́ ọdún mẹ́wàá sẹ́yìn mo dálé iṣẹ́ ilẹ̀ bí ọdún márùn sẹ́yìn ni mo kọ̀wé fipò sílẹ̀ pé ìyìn ṣe alákòóso kankan nínú ilé iṣẹ́ yìí mọ́ àmọ́ bó ṣe jẹ́ pé mo sì jọ́ mọ́ ìgbìmọ̀ náà àmọ́ yìí sí nínú ìgbìmọ̀ alákòóso iléeṣẹ́ yìí mọ̀ board of directors fún ìdí èyí kí ni tèmi ti iṣẹ́ tí wọ́n ní wọ́n gbé fún iléeṣẹ́ yìí kí sì lórúkọ iléeṣẹ́ tí à ń sọ yìí gan wọ́n ní iléeṣẹ́ yìí eléyìí tí Bùnmi Òjó tí ọlọ́rìí sọ̀rọ̀ nípa ẹ̀ ní Channels Television New Planet Project Limited wọ́n ní òun ní iléeṣẹ́ tí wọ́n sọ pé ó dá sílẹ̀ ó sì sọ pé bẹ́ẹ̀ ni òun lòun dá sílẹ̀ ṣé iléeṣẹ́ yìí ṣọ́gba contract gẹ́gẹ́ bí consultant láti ọ̀dọ̀ Bẹ́tà Ẹ̀dú ó ní ẹ́ kọ̀ọ̀kan mímọ́ iléeṣẹ́ tó dá dúró limited ni ẹ má gbàgbé o fúnra rẹ̀ iléeṣẹ́ dá dúró èèyàn lèmi lẹ́yìn ọdún mẹ́wàá tí mo dá sẹ́yìn ọdún márùn sẹ́yìn tí mo fẹ́ dupò aṣòfin ní house of reps mo kọ̀wé fipò sílẹ̀ pé yìí ń ṣe alákòóso nínú iléeṣẹ́ ọmọ iléeṣẹ́ rọ́ọ̀nù lọ sáàní kí iléeṣẹ́ dúró ni bí iléeṣẹ́ wa gba kọ́ńtíráàtì lọ́dọ̀ bẹ́tà ẹ̀dú bí ọ̀gbà kọ́ńtíráàtì ọbẹ̀ tàkẹ́ lọ bí iléeṣẹ́ bí iléeṣẹ́ èmi lémi o ìmọ̀ nǹkan kan kó mi nípa bí iléeṣẹ́ ọ̀hún bó ṣe ń ṣe iṣẹ́ rẹ̀ lójoojúmọ́ ayé àǹtí bùnmi túnjí òjò tó sọ nígbà tí ọba oníròyìn sọ̀rọ̀ lórí tẹlifíṣàn nu ẹ fẹ́ kà síwájú sí mo sì sẹ́kù díẹ̀ ẹ lọ gba pẹ́sẹ́ mo láǹdó dẹ̀gbẹ́ kọ́ all right kí ló gbẹ́ sí. mo lọ láti ṣe nìyẹn. ok oh uh, ok ok ok bọ́lá bá wà lára rẹ̀ ọ̀bá mọ̀. Ah, ọlá ń bẹ lára mi mo dúpẹ́ tèmi. ifá ní bẹ lára rẹ ifá lékè. ifá ti fa ọlá fún mi náà. ìbọn. bẹ́ẹ̀ ni ifá ló fàfà fún mi. ifá ọmọ ẹyẹlé ifá ọmọ adìẹ ọ àǹtí alá èkó bífá bá fẹ́ gba bínú. bàbá wo bífá bá fẹ́ gba bínú yóò ní àǹtí alá èkó là ní ifá mú o. bàbá wo. all right ẹ jẹ́ ká lọ sínú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́ẹ̀kan sí agbó tí òṣèlú wọ́n ní àwọn ẹgbẹ́ kan wọ́n mọ̀ ti ń sọ wípé àwọn ń fura sí sàbùkẹ́ gómìnà Ayédatiwa o ní ìpínlẹ̀ Ondo èé ti ṣe o alright àwọn ẹgbẹ́ kan ti ń pè ní Ondo State Redemption Initiative OSRI iná ni wọ́n ti ń bá gómìnà Lucky Ayédètiwa wọ́n ti jọ ń ta àkùrọ̀sọ báyìí tó yẹ pé òkú ọ̀rọ̀ ni wọ́n ń jò síra wọn torí pé àwọn eléyìí ń pariwo bọ́ síta wípé ìwé sàbùkẹ́tì ṣe ìwé ẹ̀rí gómìnà wọn yìí ni hmm. nígbà tí ẹgbẹ́ yìí tí wọ́n sọ pé gómìnà Ayédètiwa ìwé ẹ̀rí Ofege ni ló gbé sílẹ̀ ó ní ẹni tí wàá ṣe akọ̀wé ìròyìn rẹ̀ chief press secretary Ebenezer Adeniyan ló wá sọ pé sẹ́ẹ̀rì àwọn elétekéte wọ́n tún gbèsè wọn dé o àwọn onísọkúsọ wọ́n tún gbèsè wọn dé o ẹ sáà mọ̀ ẹ mọ̀ mọ̀ fẹ́ fa gómìnà yìí ya pẹ́rẹpẹ́ ni nítorí pé ẹ mọ̀ pé ètò ìdìbò sí ipò gómìnà ó tó ti ń kànlẹ̀kùn ní ìpínlẹ̀ Ondo àwọn ẹgbẹ́ yìí láti ọ̀dọ̀ ààrẹ wọn Adébáyọ̀ Ògúnsanmi àti akọ̀wé Jídé Oríọlá ni wọ́n sọ pé sẹ́ẹ̀rí àwọn ìwé ẹ̀rí tí gómìnà Ayédètiwa léyìí tí ń kó káàkiri àwọn ń fura sí i ó ní bákànbákàn nínú nínú ẹ̀sùn tí wọ́n kọ wọ́n ní Ayédètiwa àwọn ìwé ẹ̀rí tó ń kó káàkiri pàápàá èyí tó sọ pé òun ní láti ilé ẹ̀kọ́ gíga yunifásitì ìlú Ìbàdàn Advanced Diploma in Business Administration wọ́n ní irọ́ ni tó lòún gbà ní two thousand and one gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ìwádìí. wọ́n sí Adéníran Ògúnsáyà báyìí tó wà ní Èkó wọn ní gbogbo àwọn nǹkan yòókù tó wá ń fi kún báyìí àwòròjò ni hmm. gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ṣùgbọ́n ẹni tí ń gbẹnu sọ fún gómìnà akọ̀wé ìròyìn rẹ̀ CPS Adéníyàn nínú àtẹ̀jáde tó fi síta ó ní wọ́n ti pe àkíyèsí wa sí àwọn ìròyìn alábòsí kan tí wọ́n ń gbé káàkiri tí a sì mọ̀ pé àwọn olóṣèlú ìní bẹ́ńdì ẹ̀ wọ́n tún gbèsè wọn dénú wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ wá gbogbo ọ̀nà láti fa aṣọ iyì mọ́ gómìnà ti ìpínlẹ̀ Ondo lárayá ni ọ̀nẹ́bù lọ́kì ayédàtiwà lẹ́yìn ìgbà tí wọ́n ti mọ̀ pé gbogbo ète táwọn dá lẹ́dẹ̀ tẹ́lẹ̀ láti lè kún ní èédú ní ojú kí ó lè bá àjọ èèyàn bí láwùjọ wọn ní tí wọ́n ti fìdí rẹmi síbẹ̀ o wọn ni wọ́n tó wá ń tẹ̀ síwájú ni pé àníṣe àwọn fa aṣọ ìyàmọ́lá ní ìgboro ayé ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n dẹ́wò láàkógbà náà láwọn ẹ̀sùn tí wọ́n ti kó sí ní iwájú kó tó di pé gómìnà olúwa rotimi akérèdọ́lù pé ọbẹ̀ sì ṣe àìsàn etí ọgbà ẹ̀mí rẹ̀ wọ́n ṣe àlàyé wípé ẹnìkan náà tó náà ń fẹ́ du ipò gómìnà ní alẹ́ àná ó ṣe ìpàdé o pẹ̀lú àwọn èèyàn kan ní inú ilé ìtura kan tó gbajúgbajà nílùú àkúrẹ́ níbẹ̀ ló ti pàṣẹ fún wọn pé gbogbo wọn tó wà ń bẹ̀ ẹ máa kọ́kọ́ kúkọ́ ẹ máa kọ́ ìròyìn ẹ fi ìròyìn bá tiẹ̀ jẹ́ <laughs> pàápàá <laughs> òṣèlú náà ni òṣèlú fọ́nrẹ́ ẹ kọ̀ròyìn láti fi bá tiẹ̀ jẹ́ dáadáa pé àwọn ìwé ẹ̀rí tí ń gbé káàkiri àwòrojù ní bẹ́ńbẹ́ hmm. ẹ wo ìròyìn ń pọ̀ ó tún kù díẹ̀ sí hmm. ẹ fẹ́ kà tán hmm. ẹ lọ sójú ìwé ti Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí. epo ti ṣe tá àti máa jáde ní kẹ̀tíkẹ̀tí láti iléeṣẹ́ ìfọ̀pọ̀ Dangote ìròyìn yẹn ti ń rẹ́rìn músẹ́ ni pé àbámọ̀ dúpẹ́ o wọ́n ní iléeṣẹ́ ìfọpo ti Dangote tàwọn sí Dangote Petroleum Refinery àná ọjọ́ ajé Monday ni wọ́n kéde pé àwọn ti ṣetán báyìí láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní gan láti máa fọpo gbọ́npo tapo ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní bí a ṣe ń sọ̀rọ̀ yìí ó kéré tán ìrètí wà pé àgbá epo mílíọ̀nù mẹ́fà six million barrels of crude oil ó ní wọ́n kọ́kọ́ tiẹ̀ mọ́ fọ̀bóde láti ibi tá à ń sọ ìròyìn ní sọ pé tọ̀ ká tó á kúrò ní iléeṣẹ́ Dangote ìròyìn míì gédégédé lélẹ́yìí àmọ́ ìtòsí ìròyìn tí mo kà tán náà ni ọkọ̀ sí o wọ́n ní ẹgbẹ́ àwọn tí ń pèsè nǹkan nílẹ̀ yìí Manufacturers Association of Nigeria ti a mọ̀ sí MAN wọ́n ní wọ́n bu ẹnu àtẹ́ bí àjọ EFCC bí wọ́n ṣe yabo ọ́fíìsì Dangote lẹ́kọ̀ọ́ tí wọ́n ń wá tí ọ̀sọ̀nù kiri ẹ̀jẹ̀ àkà iléeṣẹ́ àjọ àwọn iléeṣẹ́ tó ń pèsè nǹkan nílẹ̀ yìí Manufacturers Association of Nigeria MAN ni wọ́n ti fi ojú láì fi wo ìgbésẹ̀ àjọ tó ń dènà ìwà ọ̀daràn nídìí owó náà àti ọrọ̀ ajé nílẹ̀ yìí àjọ EFCC bí wọ́n ṣe ya bo iléeṣẹ́ Dangote ọ́fíìsì wọn ti ń bẹ tólú iléeṣẹ́ rẹ̀ ń bẹ ní Èkó tí wọ́n sì ní àwọn fẹ́ wádìí àwọn ìwé pàtàkì pàtàkì àti àwọn àkọọ́lẹ̀ tí ó ṣe kókó tó ní í ṣe pọ̀ pẹ̀lú ìlànà gbígba owó ilẹ̀ òkèrè láti fi dókòwò eléyìí tí Dangote tó ti gbé nígbésẹ̀ láti gbà yí wá gẹ́gẹ́ bí àtẹ̀jáde látọ̀dọ̀ man àwọn àjọ iléeṣẹ́ tí ń pèsè nǹkan nílẹ̀ wa nù ẹni tí í ṣe ọ̀gá àgbà yanyan fàjọ director general Ṣẹ́gun Ajayi Kadir nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní à ìgbà tí mo gbọ́ ìròyìn yìí wípé bí ìjì ni àjọ EFCC ṣe jà wọ ọ́fíìsì Dangote Industries Limited ah ó ní mo wò pé ayé ti lajú ju gbogbo ká mọ̀ jà bí ìjì wọ ọ́fíìsì kí a mọ̀ dá nǹkan rú lórúkọ pé à ń wá ní tí ọ̀sọ̀nù káàkiri ó ní èmi rí bí nǹkan àtijú o. two three three eight one four one seven ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀lẹ́dẹ́. Bono Babe is manufactured by Bond Chemical Industries Limited. If symptoms persist after three days, please consult your doctor na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suit our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get ogbonge event centers plus include conference halls. My people na quiet and serene environment Academy Suit dey dey Oh, Come check us out now. Academy Suit dey Ososami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch dey Abeokuta for Ogun State. Taliwaya na 08092930000. Academy Suit. Oga at the top. ajá balẹ̀. ajá balẹ̀. yẹ́sìkẹ́ ajá balẹ̀ ìròyìn tí ẹ̀ ń bá ní kó jẹ ní rush rush ajá balẹ̀ bí ẹ̀mú kọ́lọ́kọ́ ẹ tún máa gbé lóra ń so eléyìí ara ìròyìn tí ọba ọmọ nàìjíríà lẹ́jẹ̀mú náà ni o wọ́n ní wọ́n ti kan sára sí ààrẹ tinubu lórí bó ṣe gbé ìlànà tuntun dé tó pé lórí ayélujára ní kíámọ́sá lèyàn mọ̀ gba ìwé ìrìnnà ìdánimọ̀ láti rin ìrìn àjò passport applications iléeṣẹ́ tó ń rí sí ìwọléwọ̀de ní orílẹ̀-èdè nàìjíríà Nigeria Immigration Service wọ́n ní ní ọjọ́ ajé tí àná yìí wọ́n náà ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìlànà ti orí ẹ̀rọ tí wọ́n máa gbà fún ọmọ nàìjíríà ní ìwé ìrìnnà passport ní àkókò yìí lọ wọ́n ní pẹ̀lú èyí o ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà yíká orílẹ̀ àti èsè mi mo lójú ẹ. ẹ mọ kàròyìn ó sì ranjú mo wá wò pé kí ló ṣẹlẹ̀. ojú mi jojú ẹnìkan tí ìròyìn ń kàn kú nílé. òkè o represent ẹni yẹn láti ranjú òkè náà ẹ àwọn tí wọ́n kọ́ bẹ́ẹ̀ o. ẹ fọ́ọ̀sì àwọn lọ ni àwọn àmọ́ wò. ẹ àmọ́ ẹ̀yìn béèyàn bá ṣe bẹ̀ tí ọ̀tọ̀ wò béyìn olùtọ̀ bá fi yọ̀ já àwọn tí ọ̀jẹ̀ ọ̀jẹ̀ ọbẹ̀ ńlá o. Ah wọ́n bá fi yàn ṣe bó lóṣèlú náà bá. àbí nàìjíríà kọ́ ni. bó yẹ kẹ́yìn náà tiẹ̀ kọ́kọ́ kọ́ mọ iye wá sí ilé ẹ̀kọ́ ẹ̀ka ẹ̀kọ́ ọ̀fẹ́ tẹ́ ẹ fẹ́ ṣe faraàlú tẹ́ ẹ fẹ́ràn ó yẹ káwọn ọmọ tí náà tọ́wọ́ nú ẹ̀kọ́ ọ̀fẹ́ òun ṣé wọn sọ fún ọ pé ọmọ commissioner education. ọmọ minister fún ètò ẹ̀kọ́ kò lọ síléèwé nàìjíríà ọmọ mínísítà fètò ìlera bí ó gba abẹ́rẹ́ lásán wọn ò ní gba abẹ́rẹ́ nàìjíríà wọn ò gbé wọn gbogbo egun bàálù ni. Ah, bó o wọn wàá ṣe tọ́ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ dáadáa tí. bó o lẹ́sẹ̀ á ṣètò ìlera náà tó náà wàá ṣe á dà. <laughs> jẹ́ n ka mi o wọ́n rán mi wá kàrí o hmm, wọ́n lọ mọ̀ mọ́ béèrè béèrè kiri ayé ń bẹ̀. àìlà lọ̀rọ̀ à ń là á yé gbogbo yín tí ọba fẹ́ yé yín. kọ̀ọ̀kan mi kò yé mi ah. ọlọ́run ó sì mú yí ìjọba àpínlẹ̀ Delta ti rọ àwọn olóṣèlú pátápátá pé kí wọ́n dákun kí wọ́n máa kó àwọn ọmọ tiwọn náà bọ̀ nílé ẹ̀kọ́ tó jẹ́ tìjọba kí àwọn ọmọ olóṣèlú náà wá kẹ́kọ̀ọ́ ìjọba ẹ̀kọ́ ìjọba dùn ìjọba ìpínlẹ̀ Delta lábẹ́ gómìnà abẹ ló ti pàṣẹ ẹni tí í ṣe alága ètò ẹ̀kọ́ kárí ayé ń chairman fún Universal Basic Education Board tiwọn ni ó ti pàṣẹ bẹ́ẹ̀ Samuel Marie ló ti pàṣẹ sọ̀rọ̀ pé tọ̀ àwọn sùkúrù tí àwọn dé ńgbà àwọn akẹ́kọ̀ọ́ wọlé tán ní àná àwọn rí wípé ètò ẹ̀kọ́ kíkọ́ ti ń lọ ní ràbájì gan nílànà àkọ́yé àti àkọ́yé fún ti sá ètò ẹ̀kọ́ tá a ṣẹ̀ṣẹ̀ wọ inú rẹ̀ yìí inú ìjọba ní dẹ́ta sì dùn sí ń torí fún ìdí èyí ìjọba láti paṣẹ alága ètò ẹ̀kọ́ kárí ayé ńpínlẹ̀ wọn à ń ké sí gbogbo olóṣèlú pátápátá tó dipò lùmú pé káwọn náà mọ kó ọmọ tiwọn náà bọ̀ o ní ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba o láti wá kẹ́kọ̀ọ́ ìròyìn yẹn pé okay now ẹ lọ gba balance ẹ̀ ojú ìwé kejìlá Vanguard fún tòrọ yìí. ọ̀dà alágbo òṣèlú bákan náà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wà níyà wọ́n ní yóò dé tíntín ní ẹgbẹ̀rún márùn-ún àwọn èèyàn tó fẹ́ díje wọ ìjọba ìbílẹ̀ gẹ́gẹ́ bí alága àti àwọn kánsílọ̀ nínú ìdìbò síjọba ìbílẹ̀ èyí tí ń kalẹ̀kùn yìí kódà ẹgbẹ́ òṣèlú APC àti PDP wọ́n ti ta ohùn sí ara wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ sínú òwe ìròyìn yìí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party wọ́n ní ànàwọ́nlẹ̀ làwọn na APC àtàwọn tí wọ́n bá sòpà ń papọ̀ báyìí pé àjẹkùn ìyà ni wọ́n jẹ nínú ìbò èyí tí ń bọ̀ yìí o wọ́n ní ẹgbẹ́ alátakò sọ pé ẹ múra wálẹ̀ dáadáa o á hmm. fi hàn yín hmm. wípé èyí mo jàbẹ́ lọ. yóò tó bí ẹgbẹ̀rún eh, márùn-ún ó dín díẹ̀ àwọn tó fẹ́ díje fún ipò alága àti ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ ọ̀yọ́ oníjọba ìbílẹ̀ mẹ́tẹ̀ẹ̀tàléníọgbọ̀n láti jọ wọ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú pdp ọ̀rọ̀ wípé a kò gbogbo ìbò tán kò jọ lọ́tẹ̀ yìí o nítorí pé àwọn mọ̀ pé àwọn ti múra tán pátápátá kódà tó bá tiẹ̀ ṣeé ṣe o káwọn lè dé àpò pọ̀ pẹ̀lú àwọn kan káwọn jọ wọ pdp nílẹ̀ ẹni tí í ṣe akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ òṣèlú apc ọláwálé sàdáre ló ní àwa afẹ́mọ̀mọ́ kópa nínú ìdíje yìí láti jẹ́ kí ojú nǹkan ó yí padà èyí tó jẹ́ pé ìjọba tí bá ti ń tukọ̀ ìṣàkóso ní òkò gbogbo ìbò tán wọn ni lọ́tẹ̀ yìí kò ṣeé ṣe o kò tiẹ̀ ṣeé ṣe ni tọ́ra mọ̀ pé ìjọba tó ń tukọ̀ ìṣàkóso ní ìpínlẹ̀ ọ̀yọ́ wọn ti ba nǹkan jẹ́ mọ́ ìjọba ìbílẹ̀ lára sàdáre ó eléyìí ni ìgbà àkọ́kọ́ tí ẹgbẹ́ alátakò yóò kópa nínú ìdìbò sí ìjọba ìbílẹ̀ a sì mọ̀ pé àṣetán ni la fi sọ pé àwa náà kópa nínú rẹ̀ a ní dẹ́yẹ sí o kí wọ́n tún kó tán bí wọ́n ṣe kó tán ó ní látìgbà tá a ti bẹ̀rẹ̀ òṣèlú ìjọba àwa ara wa ní ọdún 1999 ó ní ẹgbẹ́ kan igun kan ní gbogbo ẹ̀ sábà máa wọ́ sí ẹgbẹ́ òṣèlú kan tó wá ti wà lórí àkóso ni wọ́n pé àwọn ti kó ìbò tán o thirty three zero wọ́n ní lọ́tẹ̀ yìí ẹ mọ́ rò pé bẹ́ẹ̀ náà ni ó ṣe lọ o ó ní a fẹ́ kí nǹkan yí padà ni a fẹ́ ṣiṣẹ́ fún àwọn èèyàn kò sì ní jẹ́ business as usual fún àwọn ẹgbẹ́ ètí ìtukọ̀ ìṣàkóso kí ẹgbẹ́ òṣèlú PDP kó múra lẹ́ẹ̀dẹ̀ wá o kó múra lẹ́ẹ̀dẹ̀ wá wọn ní gbogbo bí wọ́n ṣe fẹ́ fún ọrùn ìjọba àbílẹ̀ kó fi dákú kó fi ẹ̀rún eh, jẹ́gẹ́ mọ́ wọn lọ́wọ́ yìí wọn ní àwọn ò ní gbà o torí pé afẹ́ tají ìjọba àbílẹ̀ ni afẹ́ sọjí ní ìpínlẹ̀ ọ̀yọ́ wa báyìí ọ̀pọ̀pọ̀ nǹkan ló ti bàjẹ́ mọ́ ìjọba àbílẹ̀ lára afẹ́ sọ fún àwọn èèyàn wípé ẹ wo ẹ̀yin lẹ ní ìṣàkóso ní ẹsẹ̀ kùkú nítorí náà ẹ tètè gbárùkù tìwá bá ṣe jáwé olúborí mẹ́ ṣùgbọ́n ẹgbẹ́ òṣèlú PDP nígbà ọ̀gbẹ́ni Michael Ogunṣina tí ọ̀ngbẹ́ni wọn sọ gẹ́gẹ́ bí akọ̀wé ìpolongo tí ọmọ sọ̀rọ̀ ọlọ́kàn àwọn balẹ̀ bí ẹni orómi tútù mú gaàrí ni ó ní á <laughs> kàn tẹ̀ ẹ́ mọ́lẹ̀ kọjá lọ nínú ìbò eléyìí ni kódà pa kí wọ́n wá nìkúnra wọn ò tí ì pọ̀ tó APC ẹ tó bẹ́ẹ̀ níwájú wa ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́pọ̀ sí ẹni tí ìròyìn ń bá dé ọwọ́ àánú wérò Nigerian Tribune. all right ó tún yá o ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ́ ẹ jẹ́ a lọ sójú ìwé kẹjọ Vanguard o èyí tí mo tún rí ń bẹ̀rẹ̀ Abọ́ládé Doyin Òkúpẹ̀ ó ti sọ̀rọ̀ lọ̀rọ̀ bá fọ́ pẹ̀ mọ́lẹ̀ bí ẹyin tútù ó ní èmi mo ti lọ kúrò nínú ẹgbẹ́ labour o ẹni tí ó ti fi ìgbà kan jẹ́ alákòóso àgbà director general fún ikọ̀ tí ń polongo ìbò ààrẹ fẹ́gbẹ́ labour dóyin òkúpẹ̀ ṣé wọ́n ní a kì í pa àṣẹgbẹ́mọ ẹsẹ̀ ni òní kò ní pàdé àmọ́ ní ti dóyin dóyin òkúpẹ̀ òpẹ́lẹ́pẹ́ tó fi sọ yanya fáyé pé òun ọ̀ṣẹ́gbẹ́ labour party máa ń tóun òun ti lọ kí a mọ̀ pé ń ronú lọ sápá àlàáfíà mo wá rí i pé lágbo òṣèlú bá a bá ń gbà ń ṣàṣepọ̀ òṣèlú tí àwọn apá kan gba pọ́tá tí àwọn ẹsẹ̀ kan tí wọ́n sì gba kútu wenji kò lè jọra wọn ni mo fi ní bọ́bárí bákan náà ká tó mọ̀ pàdé láyọ̀ àti àlàáfíà ní ọjọ́ míì àmọ́ bí mo ṣe ń kúrò nú ẹgbẹ́ labour yìí mi ò kúò nínú ara àtẹ̀mí o mo sì wá nú ara àtẹ̀mí pọ̀ pẹ̀lú Peter Obi bọ́lọ́mọ́ sì tún ní kí ajé ó tún jọra wọn àtúmọ̀ ṣe ajé mo ti hmm, gbà lọ́jọ́ míì ọba rí bákan náà ẹ má gbàgbé ta ni Doyin Òkúpẹ̀ gẹ́gẹ́ bí n ti kọ sínú ìwé ìròyìn Doyin Òkúpẹ̀ ti fìgbà kan jẹ́ agbẹnusọ fún ààrẹ tẹ́lẹ̀ nílẹ̀ yìí Olúṣẹ́gun Ọbásanjọ́ onígbẹnu rẹ̀ sọ lásìkò tí ó jẹ́ ààrẹ ó tún ti fìgbà kan náà jẹ́ agbẹnusọ fún Goodluck Jonathan ààrẹ ìjẹta ní orílẹ̀-èdè wa Nàìjíríà Dóyin Òkúpẹ̀yí náà nígbà kan àgbà kan nígbà kan àgbà kan ni wọ́n tún fẹ̀sùn kàn ẹ̀sùn fífi ẹ̀yìn pọn owó nípọn àjàmbákù money laundering ni wọ́n fi kàn wọ́n òfin bá mú nǹkan lẹ̀ wọ́n fojú ẹ̀ kàtà òfin nígbà náà àmọ́ lẹ́yìn ọ̀rẹ́yìn àwọn ẹgbẹ́ labour wá kéde rẹ̀ póun ni director general ikọ̀ tí ó polongo ìbò fún Peter Obi kó tó tún á di pé tirẹ́là ó pààkì sí àárín wọn ìròyìn yẹn ni eh, ó ju ọwọ́ lẹ̀ pé bọ́ bá rí bákan náà o àmọ́ pàdé ayọ̀ o Dóyin Òkúpẹ̀ kọ̀wé ó lóun ọ̀sẹ̀gbẹ́ labour mọ́ àríra àtúnra rí ń bẹ lójú ìwé ìròyìn ìwé kẹjọ Vanguard fún tòórọ òní ẹ lọ gba balance ẹ. láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tí í ṣe alákòóso fún ètò ẹ̀kọ́ eh, ó ti kìlọ̀ fún àwọn ọ̀gá lọ́gàlọ́gà iléèwé àti àwọn olùkọ́ látàrí owó ètí ó jẹ́ pé ìjọba ọ̀fọwọ́ sí ètí wọ́n ń gbà illegal fees kọmíṣánná fún ètò ẹ̀kọ́ nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀jọ̀gbọ́n saliu adelabu ó kìlọ̀ ní o tó sì lágbára fún gbogbo àwọn tó jẹ́ lọ́gàlọ́gà ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ẹ̀kọ́ gíga nípínlẹ̀ ọ̀yọ́ pé wọ́n sinmi agbájá o owó kówó ìyà kan tí wọ́n mọ̀ gbà lọ́wọ́ àwọn pé ẹ lọ mú ìwà ẹ lọ mú ìwà ìjọba ò gbọ́dọ̀ gbọ́ o ẹnikẹ́ni tí wọ́n bá sì gbọ́ irú ẹ̀ láti ọ̀dọ̀ wọn nínú iléèwé wọn wọn ni yóò fi mú kó ata òfin ni. Hmm. àmọ̀tẹ́kùn ṣe bẹ́bẹ́ o wọ́n ní ní ìpínlẹ̀ Ondo ẹnìkan lè tọ́jẹ́ wípé ògúnnágbòǹgbò kanna jẹ́gbọ́n agbóògùn olóró ni lẹ́yìn ọ̀sẹ̀ kan tí wọ́n túlẹ̀ kò ní. Ni ẹnu ọgbà ẹ̀wọ̀n wọ́n ní wọ́n tún náwó gan-an o. arákùnrin kan tó jẹ́ pé kì í gbọ́ kì í gbà ní nípa gbígbé oògùn olóró ní ìpínlẹ̀ Ondo Simeoni Matthew wọ́n ní lọ́wọ́ kan sí ní ìkànnì ayélujára tá sí portal àtọ́dún 2019 òun náà ni a ti gbé ìgbésẹ̀ ọ̀hún kí lọ́wọ́ á dé ní 2024 tí àwọn kan wá bẹ̀rẹ̀ sí ní gbé ìròyìn tí wọ́n fẹ́ fi da ẹ̀ka ètò ẹ̀kọ́ rú tí wọ́n à ń gbé kiri mọ́kòmbi ìròyìn eléyìí ẹ̀ wájá dàbújá ìròyìn àbújá ọ̀mọ̀ rẹ́rìn tó nǹkan wọ́n ní bí àìsí ètò ààbò bó ṣe ń gbọ̀rẹ̀ gẹ̀jigẹ̀ lábújá olú ìlú ilẹ̀ wa báyìí wọ́n ní wọ́n mọ̀ tún kéde pa àwọn gédé agbébọn tẹ́nikẹ́ni ọ̀mọ bí wọ́n ti lálẹ́ o wọ́n ya bo àwọn ààyè ilégbèé kan ní àbújá ní wọ́n bá palẹ̀ èèyàn mẹ́wàá mọ́ ìròyìn ọ̀rẹ́ o ní mọ̀nbé àwọn gédé agbébọn kan tẹ́nikẹ́ni ọ̀mọ bí wọ́n ti jà bí ìjìwọ̀lú ni wọ́n ya bo ààyè ilégbèé estate kan ní Àbújá ní ọjọ́ Sunday ìjẹta nírọ̀lẹ́ ni wọ́n bá palẹ̀mọ́ èèyàn bíi mẹ́wàá wọ́n ní láti pàṣẹ bẹ́ẹ̀ ẹgbẹ́ amòfin ẹkùn ti Buhari Buhari chapter of Nigerian Bar Association NBA ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní tarapòrò kọminú sọ̀rọ̀ sí gbòòrò pé a ẹ má má wàá ràn Àbújá olú ìlú ilẹ̀ Nàìjíríà ẹ má wàá ràn o ètò ààbò tí ń yìnrìn bí iyọ̀ tá a gbé sínú òjò lójoojúmọ́ yìí ha nǹkan èèmọ̀ níjọ lójú wa àwa ń ké sáwọn aláṣẹ pé ẹ̀ wá dákun ẹ̀ wá tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí kó tó di gbé gbogbo ẹ̀ yóò yíwọ́ po ìròyìn yẹn ọ̀pọ̀pọ̀pọ̀ ojú rẹ̀ ọ̀rẹ́ rìn o ní pé ẹ wá nǹkan ṣe ṣètò ààbò làbújá olú ìlú ilẹ̀ wa nàìjíríà o ẹ lọ gba balance ẹ̀ nínú Vanguard. ẹjẹ́ á tún fetí ko ilé yìí ná láti ìpínlẹ̀ Kogi níbi tí wọ́n sọ pé gómìnà ìpínlẹ̀ Kogi Yàyà Bello ó ti buwọ́lu yíyan Alhaji Ahmed Tijani Anaje gẹ́gẹ́ bí ọ̀yìnnáyì ti ọ̀kùnrin ní ilẹ̀ Ìbírà báyìí kódà wọ́n ní wọ́n tún ti buwọ́lu Alhaji Ibrahim Gambo Kabir gẹ́gẹ́ bí Megari ti Lọ́kọjà gómìnà ló sọ̀rọ̀ náà jáde nínú ọ̀rọ̀ tó bá àwọn èèyàn sọ ní àná ní ìpínlẹ̀ Kogi. No, àjọ orísun òròyìn orílẹ̀-èdè nàìjíríà náà tún fi ìdí ẹ̀ múlẹ̀ pé tèjání ànájẹ náà ni wọ́n fi rọ́pò dókítà àdó ibrahim ẹni tó wà ní ipò ohinoyi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó sì ti dágbére fáyé lọ́dún tí ó kọjá lọ gambo kabir inú náà tún rọ́pò olóògbé alhaji mohammed kabir tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó wà ní ipò megari ti lọ́kọjà mọ́ńbé ni ìròyìn ọmọ. tọ́ àwọn èèyàn ti ń sọ ọ̀rọ̀ sí gbòòrò àwọn ọmọ nàìjíríà ìrètí wọn látọ̀dọ̀ ìjọba àpapọ̀ àtàwọn ìjọba ìpínlẹ̀ lọ́dún 2024 ọdún tuntun hanrun tá a sì tá a ṣẹ̀ṣẹ̀ wọ̀ yìí tá a já ọ̀rá ní ara rẹ̀ yìí ìránṣẹ́ ọlọ́run kan Abíọ́dún Ṣóníyì ńgbà oníròyìn lọ rèé bí pé kí làwọn ìrètí tọ̀dọ̀ yín sà látọ̀dọ̀ ìjọba àpapọ̀ Nàìjíríà àtàwọn ìjọba ìpínlẹ̀ ntí ìránṣẹ́ ọlọ́run yìí sọ ni wípé ẹ dákun àwọn ọ̀rọ̀ tí ó yẹ kí ayé dẹrùn àti ìdàgbàsókè rẹ̀ infrastructural development ètò tún jọ bẹ́ẹ̀ náà tún ni dídẹ́kun ìwà àbàjẹ́ àti àjẹbánu corruption burúkúburúkú eléyìí tí ti ń wa nàìjíríà lọ síbi tí ó ti forí sọta ìjọba rere ni mo tún béèrè fún good governance bẹ́ẹ̀ ni àti ètò ìlera tó mú hánhán tó mú yányán bíi kàn bí lálà ntí èmi ń béèrè fún nù o ẹ wá wo èyí tá a tó sì jẹ́ pé ń jẹ́ kí iná ìdàgbàsókè nàìjíríà ọmọ ju àjórẹ̀yìn òun náà ni ìdàgbàsókè ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀rọ bẹ́ẹ̀ ni tá a mọ̀ sí technology àti innovation nàìjíríà ò roko mọ́ technology àti innovation ẹ wá wò wá ẹ̀yìn ẹ̀yìn lọ́mọ adìyẹ ń tọ́ yẹ níwájú àwọn orílẹ̀-èdè tó kù tá a ti kọ́kọ́ jù lọ́ngbà kan tí wọ́n ti á jù á lọ ní ìsìn ẹni tí researcher yìí ti ọ̀sọ̀ ń tiẹ̀ àwọn èèyàn mọ̀ sọ̀rọ̀ tọ́mọ̀ kọ wọ́n yà á ka díẹ̀ mo ṣẹnu ní déédéé síbí. ajá balẹ̀. ajá balẹ̀. ọlọ́run ìgbàlà ìgbàlà mọ́sáàdì hàn ìrìn àjò ẹ̀mí tún yá sórílẹ̀-èdè Jordan pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà. ọ̀pọ̀ tó ti lọ tó ti bọ̀ pẹ̀lú you fit fly ló ń kọrin ọpẹ́ gbogbo ẹni tó wá ń jàrọ̀kọ̀ láti lọ sórílẹ̀-èdè Jordan àǹfààní tún ti dé o ìrìn àjò ẹ̀mí eléyìí á tún ṣàrà ọ̀tọ̀. pẹ̀lú Prophet Sam Òjó ọmọlójú Jésù àtolùṣọ́àgùtàn J.A. Adélakùn bàbá ayẹwà àti ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run mìíràn lájọ máa beginning from twenty to thirty March twenty it is a great opportunity for you to visit this site site where Jesus Christ was baptized and the place where the chariot of fire took Elijah up, among other places mentioned in the Bible. Àǹfààní eléyìí Emma má jẹ́ kó fò yín rú o. Láti forúkọsílẹ̀, ọ́fíìsì yìí fi flight. Success House, Seven Up Road, Olúyọ̀lé Main Estate, Ring Road, Ìbàdàn. Telephone zero eight zero two five two four nine two eight zero zero eight zero two five two four nine two eight zero. Another great holy pilgrimage to the kingdom of Jordan. Do not be left out. a tún ti gbede o. ẹ wá bá wa ra o. tí pọ́ǹpì ló gbede o. ẹ wá bá wa ra o. <laughs> àní àní ò sí bẹ́ẹ̀. ó ti fojú hàn gbangbangba wípé tí pọ́ǹpì concept lónílẹ̀ ìfọ̀kànbalẹ̀. àwa nìkan la ń talẹ̀ tán fáwọn èèyàn búlọ́ọ̀kù fáwọn èèyàn símẹ́ǹtì kílé kíkọ́ ò lè yá. gbogbo èèyàn ló ń jẹ́rìí sí tí wọ́n ń kan sára sí wa. ọlọ́run ló falùbáríkà sí fáwa nílé iṣẹ́ tí pọ́ǹpì concept. wọ́n kì í pẹni tó kọ́lé ní house lord landlord ni o. torí pẹni tó ralẹ̀ ló ń kọ́lé. ọdún yìí ò gbọ́dọ̀ yẹ. ìwọ náà máa di landlord. ìgbésẹ̀ ọlọ́gbọ́n ni kò gbé o. ilẹ̀ tí pọ́ǹpì plọ̀tì kan ní mọ́níyà phase one ètò wà lájì àtẹlẹ́ ètò wà lágùn nine hundred thousand naira péré ni tí mọ́níyà phase two ní one million naira péré. ẹ tètè máa bọ̀ báyìí lọ́fíìsì tí pọ́ǹpì tó wà number twelve ààrẹ tẹ̀dú street ààrẹ avenue new bodijà ìbàdàn tẹlifon zero nine one five two two two two two zero five. àti kórede àmúrewa ṣe máa ṣe T Pompey Concepts, developer that cares. Daddy. Yes. Daddy, ẹ jọ̀wọ́ ẹ jọ̀ọ́ mo need help yín ni Mo wà stranded. Ìlọrin ni mo ń lọ sà. Mo wá sọ́dọ̀ ń kù ní Ìbàdàn ni. But unfortunately mi ò bá wọn mo dẹ̀ fẹ́ padà sí Ìlọrin báyìí báyìí anything tẹ́ bá lè fi assist mi. Ìlọrin ló ń lọ àbí. bẹ́ẹ̀ ni sà. ààrin jẹ́ntùmá wọlé màá gbé ẹ dé lọrin Ìlọrin gan-an ni mò ń lọ wọlé no problem. ẹ uh, dadi uh, you see actually. actually what? ọ̀lẹ alápámọ́síṣẹ́ wojú mi dáadáa mo pàdé ẹ ní challenge láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni mo rí ẹ ní wo road lánàá same story. àkàrà yẹbẹyẹbẹ ó pọ̀ lábí. kì í sàkàrà làwọ̀ lọ ọmọ pàfkàn ó bẹ̀rẹ̀. òótọ́ mọ̀ ni. Fresh FM blast fm tiwantiwa one oh six point five. wọn aláwọn òṣìṣẹ́ tí ń lọ rèé sojú wa níbẹ̀ wọ́n ń lọ yes wọ́n ń lọ. ẹ ẹ ẹ rí nǹkan bá ń bí. gbogbo hmm, àwọn iléeṣẹ́ wa pátá fresh fm nàìjíríà fresh fm ti ìbàdàn tiwantiwa blast fresh fm èkó fresh fm abẹ́òkúta fresh fm òṣogbo fresh fm àkúrẹ́ fresh fm adó èkìtì gbogbo àpátápátá ẹ máa gbọ́ ní kété kete kete bí ìfẹsẹ̀wọnsẹ̀ bó ṣe lọ fún ìdíje ti AFCON àwọn òṣìṣẹ́ wa ti ń lọ sí ibẹ̀. Hmm. Ah. mo ti rí kẹ́ni tí ṣe ti ràn sán lẹ̀ kẹ́ni ni ó léwájú eh, yes ọba sport ọba àwọn tí sọ̀rọ̀ yín eh, Yorùbá lẹ́rẹ̀ ìdárayá nínú gbogbo Nàìjíríà eh, ọba dòṣù mo rí tóun náà àmọ́ ní à kí ló ṣẹlẹ̀ gangan kí ló lágbára lọ́wọ́ elédùà ẹ tẹ́tílé kó bá aago méjìlá bó bá ti lù bẹ́ẹ̀ni ní ti ẹ mọ̀ pé báago méjìlá àti a ní Fresh FM one oh five point nine bá ti ró ìròyìn aré ìdárayá tí ayé ń kan sára sí òun lẹ́ẹ̀ máa jẹ́ aládùn ẹ̀ àmọ́ ti ọ̀sán yìí yọ yàtọ̀ bí ọ̀bá yàtọ̀ ẹ wá fóònù mi nì. àgbà kan kan jù sí àwọn àgbà kìíní kan jù sí àwọn ní ọ̀sán yìí láago méjìlá. mo fẹ́ apẹ́ mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ. ẹ má wá díẹ̀ jìnnà ẹ má wá díẹ̀ jìnnà. ó yá láwọn èèyàn yín jìyà lánàá lọ́wọ́ Guinea àwọn èèyàn wa wo àwọn èèyàn rẹ. mo ní super eagles ṣe iṣẹ́ yẹn mọ́ báyìí nísìnyí. ok àwọn tíìmù wa. dúró àwa la mọ̀ lù àbí wọ́n lù wá ni. ẹ wọ́n ṣe ìsìgbà méjì wọlé. ta ni. guinea náà ni irú guinea èwo guinea irú guinea èwo gangan ni. ṣé ti bisa o ti bisa. èmi ò sọ bóyá ti bisa bisa. guinea máa pè mẹ́ta. ah irọ́ guinea oríṣiríṣi lọ́wọ́ guinea tán wá láti Àbújá ọ̀bẹ. <laughs> gíní mọ́rọ̀mí ń bẹ gíní tí ẹ̀gẹ́ mọ́ dùn ń bẹ. ṣé gíní. ṣé kìí ṣe gíní aṣọ. ṣé ok orílẹ̀-èdè gíní gíní oríṣi mẹ́ta ni. èwo ló lù yín lánàá. etí ọ̀dà ló tún fẹ́ mọ wádìí yìí ayé o ti kọjá lọ èmi fẹsẹ̀ wọn ṣe ọlọ́rẹ̀ sọ̀rọ̀ ẹni ẹ ijó tàbájó ijó tàbájó gbangba tí ó dùn kọ̀rọ̀ lèyàn ó ti mọ̀ rí àzẹ. a gbọ́dọ̀ fi ń ta fi jù wọ́n lọ a gbọ́dọ̀ fi hàn wọ́n. tá a bá fi tẹ̀mítẹ̀mí gbà wọn ò ní yes wo tá a fẹ́ gbà ti tán. Oh. kí wọ́n tún máa bọ̀ lẹ́ẹ̀kan sí. ó ti yé mi ó ti yé mi nìṣó ńlẹ̀. ní ìpínlẹ̀ Edo wọn ni wọ́n ti ń gbáradì báyìí fún ètò ìdìbò sípò gómìnà kódà pa ìbò abẹ́nú yọ́bẹ̀ sí wáyé February seventeen ni ẹgbẹ́ APC yóò fa ọmọ òye jáde ṣe é wá gbọ́ gbogbo àwọn èèyàn tó bá nífẹ̀ẹ́ láti kópa láti gba tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú All progressive Congress ní ìpínlẹ̀ Edo fifty million péré náà ni wọ́n san láti gba fọ́ọ̀mù ọ̀hún ẹgbẹ́ òun ló kéde lánàá wípé ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò tí ó wáyé ní September twenty one ọdún yìí. Nàìjíríà títún ṣe mínísítà ètò ìdájọ́ Lateef Fagbemi wípé a kó fòpin sí àwọn géńdé agbébọn kí wọ́n wá bí wọ́n ṣe fòpin sí àwọn géńdé agbébọn tí wọ́n ń pààyàn nípa àyà ìpa ẹ̀sìn yìí ẹ̀jẹ̀ tí ń wọlẹ̀ ó ti tó gẹ́ o ojú ìwé kẹtàlá ìwé ìròyìn Vanguard fún tòórọ́ òní ni ìròyìn aṣeniláàánú yẹn ni omijé ló lérò lójú ẹ̀ sí. ọlọ́run wọn ṣàánú náà nìjàre nínú àwọn ìròyìn tọjọmọ ti ìrọ̀lẹ́ ayé hmm, ẹ máa gbọ́ ọ wọn ni arákùnrin kan ẹni ọdún mẹ́rìndínlógójì ni eh, ọkọ̀ àjàgbéjò ló déédéé gbaná jẹ iná mú un Hmm? ó sì dágbére fún ayé àwọn fúlàní ti ń dàrán dàrán wọ́n pa èèyàn mẹ́wàá o wọ́n sì sá àwọn èèyàn ní ọgbẹ́ ní agbègbè ìjọba àbílẹ̀ kan nípínlẹ̀ Benue hmm. ẹ̀rí nǹkan báyìí bí kọ́lọ́run hmm. ọba kọ́ máa sọ wá ní o. àwọn tó jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Bayelsa báyìí náà ni wọ́n bẹ̀rẹ̀ sí wádìí pé ní kíni tó fà ó tí wọ́n fi rí òkú arábìnrin kan abiyamọ tó ti bí ọmọ mẹ́ta tí wọ́n déédéé bá òkú ẹ̀ tó ti wú gélété ní ojú àgbàrá ní ìjọba àbílẹ̀ yenagoa tó wà ní ìpínlẹ̀ bayelsa wọ́n ní òkùtù arábìnrin náà ni wọ́n rí ní àárọ̀ ọjọ́ ìsinmi ìjẹta nígbà tí òórùn déédéé bo ilẹ̀ tí wọ́n wò pé ah, kí wàá ló lè mọrùn báyìí ojú tí wọ́n ta kán ní a bá wọnú ojú àgbàrá ní a rí pé ah, ẹni ìbí tí wọ́n fún lọ́rùn tí wọ́n yín lọ́rùn pa sí ibẹ̀ náà ni àwọn èèyàn ti ń gbé ní òpópónà àkáìlì ni wọ́n fojú wò pé ah, arábìnrin eze mọ̀ ní eléyìí eze ni ọmọ agbègbè Egbo ní òní ìpínlẹ̀ Delta wípé pọ̀nmọ́ ní mọ́ ta pọ̀nmọ́ ní mọ́ ta ní inú ọjà táwọn sì mọ̀ wọ́n ní hmm. ọkọ rẹ̀ táwọn mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ni wọ́n wò pé àfàkọ́ yẹ pé ọkọ̀ tọkọ̀ lẹ̀ bóyá ni ó ṣe iṣẹ́ ẹbí yìí hmm. àwọn ọlọ́pàá sá ti bẹ̀rẹ̀ sí ṣe ìwádìí ikú tọpa ìyá ń pàmò yìí ṣe ẹyin lọ́rùn kanú ojú àgbàrá ní agbo aré ìdárayá bá ti ṣe kọ́kọ́ tiẹ̀ mẹ́nu balẹ̀ kan hmm. ọlọ́run ọba ìdùmarè kó dákun ró ikọ̀ super eagles lágbára fún wa o torí ìdíje ìfẹ́ ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tí à ń lọ yìí a gbọ́dọ̀ gbá o. wọ́n ní lẹ́yìn tí ikọ̀ àgbà ọ̀jẹ̀ agbábọ́ọ̀lù ilẹ̀ wa tá a mọ̀ sí super eagles tí wọ́n lọ rèé fi ìyà jẹ ikọ̀ agbábọ́ọ̀lù agboolé kan ní Dubai. ìmọ̀pọ̀ sọ bẹ́ẹ̀ èmi kò mọ sọ bẹ́ẹ̀ yóò yí mi lọ sọ bẹ́ẹ̀. <laughs> wọ́n lọ sa tíìmù fún irú àti ọmọ gbá bọ́ọ̀lù orí fídíò adékilẹ̀. ní <laughs> lórí fídíò àwọn èèyàn wá gbá bọ́ọ̀lù ní bọ́ra bọ́ra àbí lẹ́yìn girama ẹ wá kó wọn fún ikọ̀ akó méjìlá fún wọn. wọ́n wá nà wọ́n wọ́n ní lẹ́yìn tí mm. super eagles ti díyà jẹ ikọ̀ agbábọ́ọ̀lù abẹ́ ní Dubai wọ́n ní ikọ̀ agbábọ́ọ̀lù ti eh, Guinea ọwọ́ á nà wọ́n dáadáa pẹ̀lú àmì ayò méjì ní ó sì kọjọ́ díẹ̀ tí a lọ sí AFCON wọ́n ní àwọn ọmọ Nàìjíríà ní wọ́n pé irú kí ni rádaràda yìí irú wọ̀sí kí ẹ wá sí kí ni ibo la já sí i oníkàlùkù bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. wọ́n fi style gbá ni o wọ́n fi style gbá eléyàn ni bẹ́ẹ̀ ni wọ́n fi style lose ẹ̀ náà ni <laughs> ẹ̀yìn ìròyìn kan rèé kì í ṣe pọ́ panilẹ́rìn hmm. ṣùgbọ́n ìròyìn tó múyàn ronú dáadáa ni hmm. pé níbo la wá já sí yìí wọ́n ní ọmọ nàìjíríà wọ́n ní a ti pààrọ̀ nǹkan tí wọ́n ń jẹ báyìí pé tí n tá ń bá ń jẹ tọ́ bá ti sọ wọ́n n tá èé jẹ kó náà ọmọ ṣàfihàn o. Mm wọ́n lọ́mọ nàìjíríà ò tiẹ̀ wá jẹ ṣíkìn mọ́ mhm. wọn ò jẹ tọ́kì mọ́ bí a bá déwájú ẹran ẹ dẹ́kun ẹ bá mi gé biscuit bone. ẹ mi gbọ́. ẹ bá mi gé biscuit bone. kèrèkèrè. ẹ ẹ ẹ ẹ bá gé bọ́gọ́ èmi wulẹ̀ láìkí ẹ̀ ni o kọ́mọ̀dé pé wá délé wa wá bá bọ́gọ́ láwo èmi kan wá sọ pé èmi kan wulẹ̀ láìkí ẹ̀ bọ́gọ́ àti pọ̀mọ́ sì dáa. mi gbọ́. bọ́gọ́ àti pọ̀mọ́ mo ló sì dáa. ẹ mo láìkí ẹ̀ naturally kì í ṣe pé ta ìṣòwò àbí nìkan. iná ni òjò ọ̀sán Esse se protege, É, a proteína.